àwa lọ́mọ akẹ́kọ̀ọ́ Yorùbá ká múra ká gbé àṣà wa ga ká gbogbo Yorùbá ga ká gbẹ̀wà Yorùbá ga Yorùbá gbayì ògbẹ́yẹ Yorùbá Yorùbá. lónìí a ó tẹ̀síwájú lórí ẹ̀kọ́ èdè Yorùbá tí ẹ ò bá gbàgbé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ṣe sẹ́yìn a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí alífábẹ́tì èdè Yorùbá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí eye eh, ọ̀nà tí alífábẹ́tì pín sí tí a mọ̀ sí fáwẹ́lì èdè Yorùbá àti kọ́nsọ́náǹtì èdè Yorùbá lẹ́yìn ìyẹn la tún wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àpọ̀pọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì mo lérò gbogbo wa náà la sì tún rántí àwọn ohun tí a ti ṣe sẹ́yìn ẹni tí kò bá rántí àbí tó bá gbàgbé àbí ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá nísìnyí ẹ lè wo lára àwọn ohun tá a ti ṣe sẹ́yìn láti fi lè mọ àwọn ohun tí a sọ̀rọ̀ nípa rẹ̀ yìí lónìí a fẹ́ wá máa mú lẹ́tà mẹ́ta papọ̀ láti fi máa pe ọ̀rọ̀ síta bá a ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn láti mú àkójọpọ̀ lẹ́tà mẹ́ta láti fi pe ọ̀rọ̀ síta ẹ jẹ́ ká wo àpẹẹrẹ wo áyù ká tún fi ọ̀rọ̀ méjì míì lẹ́tà méjì míì pẹ̀lú ẹ̀ ká fi ṣí àti ọ́ọ̀sì á fún ní aṣọ. ẹ jẹ́ tún tẹ̀síwájú pẹ̀lú lẹ́tà. adé ní báyìí ẹgbẹ́ kájọ wá wò láti bẹ̀rẹ̀ a ti a ata ata a ṣi ọ. a ti ṣe ń pè wọ́n tá a bá wá mú wọn papọ̀ á jẹ́ tí ó máa rọ̀ wá lọ́rùn láti lè pè jáde síta a di e a d ẹ̀yẹ́ ká tún lẹ́tà tó ṣì kejì nínú alifábẹ́tì èdè Yorùbá kí ni lẹ́tà kejì nínú alifábẹ́tì èdè Yorùbá mi ò gbọ́ bí ẹ̀ka rẹ̀. bí tá a bá fi i àti i sí a fún wa ní bíi bíi. mínimo de B a a méjì sí dáa. 一。 di e èdè èdè èdè èdè ni ohun tí à ń ṣe lónìí èdè Yorùbá ṣé ká tún tẹ̀síwájú ká tún ṣe ẹyọ kan sí ẹ jẹ́ ká ṣe ẹyọ kan sí lẹ́tà wo ló tẹ̀lé e nínú alífábẹ́ẹ̀tì mi ò gbọ́. ohun tí a gbádùn láti máa jẹ dáadáa ẹja kí ni mo ti pè é ẹja ẹ jẹ́ ká tún wo lẹ́tà méjì míì láti fi kún wí àti á ìyẹn á jẹ́ ẹ̀wà <laughs> ẹ̀wà mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a sì máa ń gbádùn ẹ̀wà púpọ̀ tí a bá ń jẹ lónìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe lè máa mú àwọn ọ̀rọ̀ yẹn ní mẹ́ta mẹ́ta tá a máa mú lẹ́tà yẹn papọ̀ lọ́nà mẹ́ta mẹ́ta tí a fi máa pò wọ́n jáde síta ìjẹ́ nípasẹ̀ díẹ̀ yìí màá ní kí a dúró níbí ẹ̀yin akẹ́kọ̀ọ́ lè lè tẹ̀síwájú láti máa kọ àwọn ohun míì tí ẹ bá tún èyí tẹ́ bá mọ̀ ẹ tẹ̀ sísàlẹ̀ orí ohun tí ẹ ń wò yìí ẹ fi sílẹ̀ níbẹ̀ kẹ́ kọ síta ká fi lè mọ ibi tí ó tún máa kù sí láti tún ṣe àtúnṣe títí di ọjọ́ míì ọjọ́ rẹ tí a tún máa mú ìdánilẹ́kọ̀ọ́ míì wá sí ojú ìwòran yìí èmi ni olùkọ́ èdè Yorùbá yín ọ̀gbẹ́ni Adéníyì Òdúfuyè títí di ọjọ́ míì ó dìgbà o ire o ó dàbọ̀.